ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá àti ìbà ni a mú wá fún ọlọ́run ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacobu ọlọ́run àwọn wòlíì ọba tí a kò fi ojú rí tó ń ṣe rírí ọlọ́run tí ó lè pa tí ó sì lè sọ di àyè ọlọ́run ló fún ìwọ àti èmi náà olùfẹ́ mi ní àǹfààní àti oore ọ̀fẹ́ tó jẹ́ ká rí ìmọ́lẹ̀ ọjọ́ òní ní ayọ̀ àti àlàáfíà jésù ẹ òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́ ajé ogúnjọ́ oṣù kẹsàn ọdún 2021 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni àwọn ìpèníjà ayé àti ìṣòro wọn apá kìíní àwọn ìpèníjà inú ayé àti ìṣòro wọn apá kìíní ẹ̀kọ́ tí a ó lò láti fi gbà wá níyànjú láàrọ̀ lámú láti inú ìwé jẹ́nẹ́sísì orí ìkarùndínláàdọ́ta ẹsẹ̀ kẹta títí dé ẹsẹ̀ ìkọkànlá jẹ́nẹ́sísì orí ìkarùndínláàdọ́ta ẹsẹ̀ kẹta dé ìkọkànlá joseph sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé èmi ni joseph bàbá mi wà síbẹ̀ àwọn arákùnrin rẹ̀ kò sì lè dá lóhùn nítorí tí ẹ̀rù bà wọ́n níwájú rẹ̀ Joseph sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé èmi bẹ̀ yín ẹ súnmọ́ ọ̀dọ̀ mi wọ́n sì súnmọ́ ó sì wí pé èmi ni Joseph arákùnrin yín tí ẹ̀yin tà sí Íjíbítì ǹjẹ́ nísinsìnyí ẹ má ṣe bínú jẹ́ kí ẹ má sì ṣe bínú sí ara yín tí ẹ̀yin tà mí sí ìhín nítorí pé Ọlọ́run lè ó rán mi síwájú yín láti gba ẹ̀mí là láti ọdún méjì yìí ni ìyàn ti mú ní ilẹ̀ ó sì tún kù ọdún márùn-ún sí i nínú èyí tí a kì yóò ní ìtúlẹ̀ tàbí ìkórè ọlọ́run sì rán mi síwájú yín láti dá irú ọmọ sí fún yín lórí ilẹ̀ àti láti fi ìgbàlà ńlá gba ẹ̀mí yín là ǹjẹ́ nísìnyí kì í ṣe ẹ̀yin ni ó rán mi sí ìhín bí kò ṣe ọlọ́run ó sì ti fi mí ṣe baba fún fáráò àti olúwa gbogbo ilé rẹ̀ àti alákòóso gbogbo ilẹ̀ íjíbítì ẹ yára kí ẹ sì gòkè lọ kí ẹ tọ̀ bàbá mi lọ kí ẹ sì wí fún un pé báyìí ni Jósẹ́fù ọmọ rẹ̀ wípé ọlọ́run fi mí jẹ olúwa gbogbo Íjíbítì sọ̀kalẹ̀ tọ̀ mí wá má sì ṣe dúró ìwọ ó sì jókòó ní ilẹ̀ Góṣẹ́nì ìwọ ó sì wà létí ọ̀dọ̀ mi ìwọ àti àwọn ọmọ rẹ àti àwọn ọmọ ọmọ rẹ àti ọ̀wọ́ ẹran rẹ àti ọ̀wọ́ màálù rẹ àti ohun gbogbo tí ìwọ ní níbẹ̀ ni ẹ ó sì máa bọ níbẹ̀ ni èmi ó sì máa bọ nítorí ọdún ìyàn kù márùn sí i kí ìwọ àti àwọn ará ilé rẹ àti ohun gbogbo tí ìwọ ní kí ó má bàa rí ìpọ́njú kí olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. olùfẹ́ a ó máa wá ìdásí àtòkè wá láti ọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni a ó sì máa lo ìlò agbára mímọ́ nínú ìṣẹ́sìn wa àti ìrìn wa pẹ̀lú Ọlọ́run jẹ́ kí yìí kí ó yé ọ olùfẹ́ wípé àkórí ọ̀rọ̀ yànjú wa òní kì í ṣe nípa pé èéṣe tí a fi ní ìṣòro tàbí báwo ni a ṣe wá bá ara wa ní inú ìṣòro náà tàbí nípa pé ta ni ó ṣokùnfà ìṣòro yìí sínú ayé wa ṣùgbọ́n ìrànjú yìí tí ò ní yóò dá lórí ìṣòro lápapọ̀ mo fẹ́ kí o jẹ́ kí o yé ọ wípé ìṣòro bí ó ti ń ṣẹlẹ̀ láyé ẹni rere bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ láyé ẹni búburú ìpọ́njú sì wá láti mú kí o wà ní ìgbáradì dáradára ni àti láti jẹ́ kí o ti ipa rẹ̀ kọ́ àwọn ẹ̀kọ́ kan nípa ìgbé ayé. nítorí náà bí ọlọ́run bá fẹ́ rán ọ lọ sí ilé ìwé gíga fásitì ti ẹ̀kọ́ kíkọ́ yóò kọ́kọ́ rán ìpọ́njú sí ọ. olùfẹ́ báwo ni a ṣe lè ṣe wíwọ̀n àṣeyọrí láyé ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń gbé wíwọ̀n àṣeyọrí lé orí wípé wọ́n ń gbé ìgbé ayé tí kò ní ìṣòro rárá olùfẹ́ òtítọ́ ọ̀rọ̀ tí ó farahàn ni wípé a kò lè ti pa pé ìgbé ayé wa wà láì ní ìṣòro kí a fi ṣe ìwọ̀n àṣeyọrí wa láyé ẹnikẹ́ni tí ó bá lo àìní ìṣòro láyé rẹ̀ fi ṣe wíwọ̀n àṣeyọrí irú ẹni bẹ́ẹ̀ ti ṣe àṣìṣe ńlá báwo ni a ṣe lè wọ̀n àṣeyọrí a lè wọ̀n àṣeyọrí nípa bí a ṣe lè tún ta bọ̀hùn padà sókè lẹ́yìn ìgbà tí a bá ti ṣubú tán a kò lè rí ẹnikẹ́ni tí kò bá tí ì ṣe alábàápàdé ìṣòro láyé rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe àṣeyọrí ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó ti ní ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà láyé láyé rẹ̀ tí ó sì tún lè ta tí ó lè ta tu tí ó sì tún ta bọ̀wọ̀n padà sókè irú ẹni bẹ́ẹ̀ ni a lè pè ní ẹni tí ó ti ṣe àṣeyọrí mo wá ń gba ọlọ́run gbọ́ wípé ẹnìkan tí ìṣòro ayé ti jàn mọ́lẹ̀ yóò gba agbára ìgbépadà sókè lówùúrọ̀ yìí ní orúkọ Jésù olùfẹ́ nígbà tí o bá kọ̀ láti tún gbé ara dìde nílẹ̀ lẹ́yìn ìgbà tí o ti ṣubú tán èyí yóò mú kí o pàdánù àǹfààní àti lè dé ibi gíga ni olùfẹ́ mo fẹ́ kí o mọ̀ wípé a ṣètò ìṣòro kalẹ̀ láti mú ọ ga àti láti gbé ọ lọ sí òkè ni fún àpẹẹrẹ Joseph kò mọ̀ wípé àwọn arákùnrin rẹ̀ lè tà á sí oko ẹrú Ọlọ́run ti yàn láti jẹ́ ẹni ńlá ṣùgbọ́n àwọn ènìyàn àti pẹ̀lú àwọn ẹbí rẹ̀ wọ́n ń fẹ́ láti dè é lọ́nà ìwọ ń di ẹ̀bi ru àwọn ọ̀rẹ́ àti àwọn ẹbí àti àwọn ẹlòmíràn fún ìṣòro tí ó wà nínú ayé rẹ ṣùgbọ́n ẹni tí o kì í rò láti dá lẹ́bi ni ara rẹ èyí sì wá mú kí àrùn ọkàn àti ìbínú kí ó kún ọkàn rẹ nípa wíwá ṣe wọ̀nyí ò ń dá ẹjọ́ ìkùnà láyé fún ara rẹ ní olùfẹ́ mọ̀ wípé ìṣe rẹ kò lè mú ojútùú bá ìṣòro ayé rẹ dípò bẹ́ẹ̀ yóò tún bọ́ máa rìn ọ́ mọ́lẹ̀ ni nígbà tí o bá wà nínú ìṣòro kí ló yẹ kí o máa ṣe ìwọ ṣáà máa kọ orin ìyìn nígbà tí o bá ń kojú ìṣòro kí o sì rántí wípé Jésù ń jọba òun ní agbára tó bẹ́ẹ̀ tí kò sí ẹnikẹ́ni tí ó lè ṣẹ́gun rẹ̀ tàbí tí ó lè gba ìtẹ́ ọba rẹ̀ lọ́wọ́ rẹ̀ tàbí kí ó ṣẹ́gun ìjọba rẹ̀ Jésù yóò máa jọba títí láéláé ni olùfẹ́ nígbà tí o bá ń ṣe èyí mo ní ìdálójú wípé o tún lè ta bọ̀n padà sí òkè lẹ́yìn ìgbà tí o ti ṣubú tán má ṣe gba ẹnikẹ́ni láàyè láti jà ọ́ lólè ìdùnnú rẹ bí o kò bá sì kì í ṣe ohun tí ó tọ́ ẹnìkan ṣoṣo tí ó lè fún ọ ní ìdí láti má ní ìdùnnú òun náà ni ọlọ́run olódùmarè Jósẹ́fù jẹ́ olótìtọ́ síbẹ̀ pẹ̀lú gbogbo ìpèníjà àti ìṣòro tí ó kojú ó sì fi òtítọ́ ìgbọràn àti ìrẹ̀lẹ̀ sí ọlọ́run ó fi hàn ní gbogbo gbà nígbà tí ó ń kojú àwọn ìṣòro ayé ṣùgbọ́n ẹ̀yin kan ẹ ti fà sẹ́yìn nínú iṣẹ́ sìn yín sí ọlọ́run nítorí àwọn ìṣòro tí ẹ ní èyí ni ó sì fà á tí ẹ kò fi kọjá ipò tí ẹ wà torí pé ó yẹ kí ẹ ti ga ju bí ẹ ṣe wà báyìí lọ olùfẹ́ mọ̀ wípé ẹni tí ọlọ́run ń ṣe kò lè yí padà láéláé òun ni ẹlẹ́dàá wa òun ni ọlọ́run olódùmarè òun ni kìnìún ẹ̀yà Júdà òun ni ìbẹ̀rẹ̀ àti òpin òun sì lẹni tí òun pè ní ìyè rẹ Jósẹ́fù sì wá ní òye wípé pẹ̀lú gbogbo ìṣòro tí ó ní náà èyí kò yí ẹni tí Ọlọ́run jẹ́ tí yóò sì máa jẹ́ padà bákan náà ni ó rí wípé ìwọ ẹni tí àwọn òbí rẹ jẹ́ wọn ni kò lè yí padà láéláé wípé wọn kì í ṣe òbí rẹ mọ́ bí ó ti wù kí ó rí ó sì gbọ́dọ̀ máa fi ọlá fún wọn. Joseph di ìwà rẹ̀ àti ìjẹ́ olótìtọ́ rẹ̀ mú ṣinṣin bí ó ti ń la ìṣòro ayé rẹ̀ lọ kò súré tọ ẹnikẹ́ni lọ láti lọ béèrè fún èròǹgbà wọn nípa Ọlọ́run tí ó ń sìn yàtọ̀ sí bí ẹ̀yin kan ti máa ń ṣe tí ẹ lọ bá àwọn ọ̀rẹ́ yín àwọn àǹtí yín àwọn ọmọ ìjọ yín láti máa gbèrè èròǹgbà wọn kíyèsí wípé o kò lè fi àwọn wọ̀nyí rọ́pò àwọn òbí rẹ torí pé o kò lágbára lórí ìbáṣepọ̀ tí ó so ìwọ àti bàbá àti ìyá rẹ iṣẹ́ àwọn òbí rẹ tí ó so yín pọ̀ ọlọ́run ti fi ọ́ sí ọ̀dọ̀ wọn ná bẹ́ẹ̀ sì ni ẹni tí o pè ní ìyá rẹ kò tún lè di arábìnrin tàbí àǹtí rẹ mọ̀ wípé ìyá rẹ ni ìyá rẹ yóò máa jẹ́ bàbá rẹ sì ni bàbá rẹ yóò máa jẹ́ kí olúwa kí ó ràn ọ́ lọ́wọ́ gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti mọ rírì wípé ẹ mọ̀ nípa àwọn ìpọ́njú inú ayé mi wípé ẹ fi àyè gbà wọ́n láti lè mú mi gbáradì dáradára àti láti lè ti ipa wọn kí n kọ́ àwọn ẹ̀kọ́ kan nínú ayé ni ní orúkọ Jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì olúwa o ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti lè tún ta padà sókè. Okay lẹ́yìn tí mo bá ti jálulẹ̀ tán kí n má sì jókòó kalẹ̀ nígbà tí mo bá ń kojú ìpọ́njú ní orúkọ Jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta olúwa o ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti lè di ìwà rere ìwà títọ́ mi mú ṣinṣin nígbà tí mo bá ń fi ara da àwọn ìṣòro ayé mi lọ ní orúkọ Jésù ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òní ǹjẹ́ mo sọ ọ́ tẹ́lẹ̀ sí inú ayé rẹ olùfẹ́ wípé ọlọ́run yóò fún ọ ní orí ọ̀fẹ́ láti jẹ́ olóòótọ́ síbẹ̀ ẹni tí ó gbọ́ràn tí ó sì wà ní ìrẹ̀lẹ̀ sí ọlọ́run nígbà tí o bá ń kojú àwọn ìṣòro ayé ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ yìí bá ṣe ọ́ ní àǹfààní olùfẹ́ tí o di alábùkún fún nípa rẹ̀ tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ wa bá wa jọ́sìn ní ilé ìjọsìn wa kí o bá lè má rẹ̀ pàṣẹ nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí í ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu Close by Jimoh Odutola Street off Eric Moore Road Surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsìn láàkọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án nígbà tí ìsìn ẹlẹ́kejì máa ń wáyé ní aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá àbọ̀ òwúrọ̀ mo gbàdúrà pé bí o ti ń pinnu láti darapọ̀ mọ́ wánú èké yìí sìn yìí ọlọ́run lágbára jùlọ yóò fi ọwọ́ agbára rẹ̀ kan ìgbé ayé rẹ ọ̀rọ̀ ọlọ́run yóò sì ṣe àtúntò ayé rẹ tí ìgbé ayé rẹ yóò jẹ́ èyí tí yóò fi ògo fún orúkọ ọlọ́run ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah